الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أنا لو فوقات ربيتاتي بوا أتوا كابو سوري توي توين فقه الإسلام إتوكون إتوكون تاتي ما بوا سيوني يبيه لتنو فضيلة الشيخ Kọmọrùdín Yunus Akórèdé hafizahullah ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ fíkùn Islam tòní kọ́lọ́run ọba Allah máṣá ìjẹ́ ó ṣe wá láǹfààní bismillah falyatafaddal mashkura. alhamdulillah alladhi la bidayata lahu wala nihaya والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí kò ní bẹ̀rẹ̀ kò sì ní parí ọ̀rọ̀ tá a sọ yẹn kò sẹ́ni tó mọ̀ túmọ̀ rẹ̀ lẹ́yìn ọlọ́run àmọ́ nínú ìlàkàyè ti tiwa àlègbọ́yé wọ́n nìkan ò ní bẹ̀rẹ̀ kò sì ní parí. ẹni tó níròyìn yẹn òun náà lẹni tó dá gbogbo nǹkan tí èjẹ́ pé kankan ló dá àwọn tí wọ́n dá gbogbo nǹkan lọ́n dá pátá òun ò ní bẹ̀rẹ̀ yóò sì ní ìparí àmọ́ ọba adẹ́dà lábìdá yàtàlá wàlà níhàyà àwa fi títóbi rẹ̀ àfi bẹ́ẹ̀ kọ́mọ́sá ìsánú ẹnì kọ̀ọ̀kan wa ìbẹ̀rẹ̀ wa ó sojú ẹ̀ ìparí wa kò ní sẹ́yìn gbogbo olè ń fún wa ọba ìlérí islam èdèrí ìjọmọ èèyàn àlàáfíà ara àti gbogbo àwọn ìtọ́lọ̀wọ̀n ọba aláàfin ká ẹnì kọ̀ọ̀kan wa tó fi wa nínú àwọn orí rẹ̀ èyí táàmà àti èyí táàmà adúpẹ́ rẹ̀ fọ́lọ́wọ̀n wa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run ọlọ́run ará lè tàwọn sàhábà rẹ̀ gbogbo àwọn ẹni èyí tó dáadì nínú ọ̀rọ̀ tí yẹn máa ń jò kó gbọ́ òun náà ni tó bá ní ṣe pẹ̀lú alukura'an èyí tó sì dáadì nínú sunna sunna ojú ọ̀nà ni wọ́n ń pè bẹ́ẹ̀ èyí tó dáadì nínú sunna tí yẹn máa ń tẹ̀lé òun ni sunna tànàbí wa muhammad èyí tó wá burú jáì nínú àwọn tọ́lọ́wọ́n bá òfẹ́ lérí ilẹ̀ òun náà ni tá a pè lẹ́sìn tá a rà fọnù kura ẹ̀sìn ni wọ́n pè àwàdìsì ààrẹ wọ́n pè lẹ́sìn nínú islam àdádálẹ̀ ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń pè òun ló burú jáì nítorí èyàn ó ṣe wàhálà àmọ́ kò ní sẹ̀sán lérí ẹ̀ ọlọ́run wa bẹ̀ ọ́ gbogbo àwọn tó ń bẹ níbẹ̀ ọlọ́mọsá bá yọ wọn kú ọ àdádálẹ̀ tí máa ń bẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa náà kọ́lọ́mọsá gbà kú lọ́wọ́ wa kọ́lọ́mọ bá fi súnà rọ́pò nítawọn elétò tí wọ́n ní kágbéyẹ̀wò nírọ̀lẹ́ òun náà ni asáàtú wa ashratuha asógùrọ̀ ìparí ayé asáà ìmú ètò ilé ayé wa sópin la ilaha illallah ilé ayé ta wà bẹ́ẹ̀ ìjọ kan lọ́lọ́ bẹ̀rẹ̀ ọlọ́mọjọ́ náà níjọ́ tó parẹ́ ọlọ́mọjọ́ náà àsáà wípé ayé ọ̀padà parẹ́ islam ìgbàgbọ́ tó yẹ gbọ́dọ̀ ipa ayé ọ̀parẹ́ ẹnjọ́ ọ̀bá gbàgbọ́ ayé ọ̀parẹ́ onítọ̀hún ó ti kú nínú islam wọ́n ti okùn rẹ̀ torí ọlọ́run ọba àlá ó di oyé wa wípé òun padà payé rẹ ànábì láyé ọ̀pá rẹ èèyàn wá ń dá òtù ẹ̀ pé sọ pọ́sibù káyé ọ̀pá rẹ ẹni bá ń dá òtù ẹ̀ kọ́bọ̀ wulẹ̀ kírun torí rẹ̀ ọba nírọ́ ẹni bá sì ọba rẹ̀ nírọ́ kò nídìí kó tó mọ́ àtìyà ilé ayé ọ̀pá rẹ ní لكل المسلمين gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí lọ́gbọ̀dọ̀ gbà gbọ́ bẹ́ẹ̀ ìgbà wo ni wọ́n wà á parẹ́ al-ilmu indallah ọlọ́ọ̀ni kalọ́mọ̀ kọ́dà ní ọba tó sọ pé òun mọjọ́ tí ó parẹ́ fahuwa kafirun billahi ta'ala òun náà fún rẹ̀ ó ti di ẹlẹ́sìn míì nítorí pé píparí ayé àti bẹ̀rẹ̀ rẹ̀ àtòpin rẹ̀ ọwọ́ àlá nìkan ló ṣe kíni ńlọ́wà àṣà ẹ̀rí ìparí ayé ìyàlúwàkútù alẹ́ni tẹ̀kùmù fi ìlìkìyàmà ó náà lásìkò tí àlìkìyàmà ó tó báyé bá ti parẹ́ àlìkìyàmà ti bẹ̀rẹ̀ nánu ọlọ́wọ́n bá aláàrẹ padà gbé wa dìde ilé ayé ò ní parẹ́ àfi kásìkò tó ilé ayé ò sì ní parẹ́ ó dìgbà tí wọn bá sọ Allah lérí ilẹ̀ mọ́ nígbà wọn bá ti ní Allah mọ́ ọlọ́wọ́n wa payé rẹ nítorí kálí máa dárúkọ ọlọ́run gan lọ́lọ́run fi dálé ayé ló fi ní a'udhu billahi minash shaitanir rajim wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá lóhun ọ̀dá ìjà náà tèèyàn lásán sílé ayé bí ìbá dé bí kan wá sin ọlọ́run ìjọ tí ọba ti sẹ́sìn mọ́ ìjọ náà lọ́wọ́ palẹ̀ ayé rẹ ìjọ jimá ni ó sì jẹ́ o ìjọ jimá àmọ́ wọn ní kí jimá jọ́nà la taqumu sa'a hatta la yuqala fil ardi Allah anábì nílé ayé òní parẹ́ ó nígbà tí àwọn èèyàn bá dárúkọ Allah mọ́ níbi òní ọwọ́ kù ọdún mélòó ló kù ilmọ̀ ha indala ọlọ́run ọba nìkan lọ́mọ wọ́súnmi yá ti bí dáríka lè sọ́rọ̀ àti àlẹ́sáàbí fi ha kí ló dé tí wọ́n ń pè ní àsáà nítorí wọ́n máa pè bẹ́ẹ̀ òun náà ni pé torí pé ìṣòro iṣẹ́ tọ́lọ́run ó ṣe kò ní gbọ́ lọ́run lásìkò sáà àsìkò tí ń tí báyìí ni lẹ́yìn náà ó lè àná ha tẹ́fìjà òun náà fi sáà fàyàmótò lè kálẹ̀ kókó lóhun bí sọ́ wọ́n ní nítorí tán fi ń pè ní àsáà òun náà ni pé yóò bọ́ ọmọ ènìyàn lógìgì àsìkò díẹ̀ báyìí náà ni gbogbo tọ́lọ̀ ń dá ní ọ̀pá rẹ pẹ̀lú ìjágbe tí màláìka ẹ̀yọ̀ ọ̀kan tí ó kàn jágbe mọ́ gbogbo ayé tó bá ti jágbe gbogbo ayé ó sì parẹ́. wà asharatu saati hiya al-alamatu allati tasbiqu yawma al-qiyamati wa tadullu a máa ń gbé wá pé àṣàrọ́tù sáà àṣàrọ́tù sáà kí náà ń pè ní àṣàrọ́tù sáà ìyàlẹ̀ alamat òun náà ni àwọn àmì tó jẹ́ pé yóò síwájú káyó tó parẹ́ tí ó sì máa tọ́ka lérí pé ayé náà kò ní pẹ́ parẹ́ wọ́n ní alamatu sáà ìtumọ̀ náà ni àṣàrọ́tù sáà ìtumọ̀ kan náà ni méjèèjì bọ̀mọ́ta tẹkùnù sáà nígbà wo wá ní ilé ayé tá a wíyọ kà ń tí ò ní sí tí ò ní sí máa ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó sọ fún wa nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ní a'udhu billahi minash shaitanir rajim yas'alunaka 'ani as-sa'ah ọlọ́wọ́ bá ní ìrẹ́ ànábì wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ wípé nígbà wo ni ayé parẹ́ ayyana mursaha wọ́n wá béèrè pé ayyana mursaha nígbà wo gan la ayé parẹ́ wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ kúlì sọ fún wọn wípé ìnàmá ìlmọ̀ ha ń dàrọ̀ bí i rí ànábì sọ fún wa pé ìmọ̀ nípa ọjọ́ náà ń dàrọ̀ bí i lọ́dọ̀ Allah nìkan ló wà la yujalliha liwaqtiha illa hu kò fi hẹ́ nìkankan òun nìkan náà lọ́mọ̀ la yujalliha ọlọ́run ọba aláwọ̀ fìjọ́ náà la yuzhiruha lèwákìtì ha ìlàhù onìkan náà lọma sọ́tùlà arof àyà 187. eighty seven gbogbo àfa àtọ́bá lóhùn wúra wọ̀ àfa àtọ́bá lóhùn wọṣẹ́ àfa àti máa ń tẹ yẹpẹ ẹ béèrè lọ́wọ́ ìyá alágbẹ́já fún bàbá tamado níjò láyọ̀ parẹ́ yóò dákẹ́ wò sùn náà lẹni tí ń ní ọ̀daràn tí wọ́n níwájú ọlọ́run ìmọ̀ àkọ́kọ́ ni kọ́dà wọn bí anabi sàlá jibril ó bí anabi ó ní òjíṣẹ́ ọlọ́run ó ní akhbirni ani sáà ó ní ọyà sọjọ́ táyọ̀ parẹ́ anabi ní mal masulu ani abi alama min as-sa'il èmi tó ń bí nímọ̀ tó wà tó ń bí nímọ̀ jù wọ́ lọ lérí ẹ̀ tàbí ìwọ ọmọ ló sì ń bí mí jibril èmi tó ń bí gan èmi ò nímọ̀ jù wọ́ lọ lérí ẹ̀ bákan náà láti fi kí ni lájọ jẹ́ bí wò ṣe máa jìbìrìlù jìbìrìlù ọmọjọ́ dáyọ̀ parẹ́ tóró náà parẹ́ jọ kan ọ màláìka malakul mọ́ọ̀tì míkáìlù sàráfíìlù gbogbo ni wọ́n parẹ́ màláìka ti ń pààyàn gan òun náà parẹ́ màláìka tó fa fèrè pẹ́ parẹ́ wá ti fa fèrè tán tóun náà parẹ́ lókun. kullu man alayha fan ọlọ́run bá ní gbogbo mẹ́lẹ́ ayé pátá ọlọ́run bá gbogbo ẹ̀ zili jalali àbí kò ní zuli jalali wali kiram yóò wá sẹ́kù ọlọ́run ọba ẹyọ kan ọba tí ó ní títóbi ọba tí ó ní ọrẹ lọ́dọ̀ tí máa ń tàyàn lọ́rẹ. láti ní tẹ́yìn bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run nínú àwọn orúkọ tẹ́yìn bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ya zali jalali wali kiram akirimuni akirimuni ọba ọlọ́rẹ ọba tó tóbi tami lọ́rẹ èèyàn máa wí téèyàn bá bímọ èèyàn máa wí téèyàn bá níyàwó èèyàn máa wí téèyàn bá ń wọ́kọ kò sí bùkátà téèyàn fẹ́ bí yá téèyàn lè lò fún yá dal jalali wal ikram akrimuni ọwọ́ aṣọ tó ń fẹ́. torí orúkọ yẹn kò sẹ́nìkan tí jẹ́ lẹ́yìn ọlọ́run nígbà wọn ni gbogbo nǹkan ni wọ́n parẹ́ yìí yóò wá sẹ́kù ọlọ́run eléyìí náà ló jẹ́ àmọ̀ pé ilé ayé tá wà yìí ọlọ́run nìkan ńlá ńlá gbọ́dọ̀ bá dúró ọmọ ìyá mọ́jẹ́ nìkan ó tàn ọ́ kò sí nǹkan kan níbi kankan tí ń yí nǹkan kan padà ẹnìkan kò sí ní ètò ayé àtàwọn ètò ọbẹ̀ lẹ́yìn àlá má gbára lẹ́dàá má gbára léèyàn má fọkàn sọ́dọ̀ nǹkan lẹ́yìn ọ̀dọ̀ di ayé ń gbogbo ní kò ní sí nǹkan kan yóò wá kó ẹnìkan ṣoṣo òun náà ni àlá àlá àti kù gbogbo tó dúró tí yọ padà parẹ́ yọ padà tán yọ padà kú alihekimatu mimari fati asọrọ ti sáà ẹ dákun kí ni ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ níbi ká máa àwọn àmì tí ọmọ ṣẹlẹ̀ tá a fi máa mọ̀ pé ayé ò ní pẹ́ parẹ́ ẹ dákun ni ẹ àǹfààní tá a fẹ́ rí mbẹ̀ tá a fi jòkó lẹ̀ yìí jama ẹ àdìgbà pé ilé ayé ọ̀parẹ́ àbí àwa fẹ́ ṣàlàyé àwọn nǹkan kan tó jẹ́ pé ẹ ànábì sọ pé tí bá ti ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ilé ayé òní pẹ́ẹ́mọ́ tó fi ṣe kíni tó fi parẹ́ ẹ̀yìn kí láǹfààní ta fẹ́ rí bẹ́ẹ̀ táwọn elétò fi ní eléyìí ní ká máa gbé sọ ilé ayé ọ̀pá parẹ́ àwọn àmì náà ti ń ṣẹlẹ̀ ìmí ọ̀padà ṣẹlẹ̀ àǹfààní ta fẹ́ rí bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé ká lè mọ̀ pé alifanahu hatimu ala kulli shay títàn dé bá gbogbo ntọ́lọ́ndá kẹ́nìkọ̀ọ̀kan wa ká lè yá tètè tara mọ́ ìjọsìn ká lékún níjọsìn nítorí pé tí ayé bá ti parẹ́ bó ṣe parẹ́ nì ọlọ́run ọ̀dà gbogbo ń da, dá padà yóò dá padà gbogbo wa ládìde padà gbogbo ń tọ́lọ́run bá dá ni ó mú jáde padà yawma yasduru an-nasu ashtatan li yuraw a'malahum ọlọ́run bá ní gbogbo àwọn èèyàn á tú wọn jáde kálukú wá gbẹ̀sánṣẹ́ rẹ̀ ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa àǹfààní ta fẹ́ rí nínú ìjókòó yìí àti nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ní fẹ́ni kọ̀ọ̀kan wa ká lè tara bẹ̀sìn ká lè mójútó ìbáadà torí ìbáadà nìkan ni ó kù táyé bá parẹ́ ilé rẹ̀ ó ti parẹ́ mọ́tò rẹ̀ ó ti parẹ́ oko rẹ̀ ó ti parẹ́ àwọn ẹran rẹ̀ ó ti parẹ́ ọjà rẹ̀ ó ti parẹ́ gbogbo ayé gan ti ṣe kí ni yóò ti parẹ́ kí ló wá kù táwa mú lọ́rùn ìbáadà nìkan ló kù nígbà wọ́n mọ̀ pé gbogbo ọ parẹ́ kí ló wá dé tọwá mójútó tí ó parẹ́ tọwá gbàgbé tí ó ṣẹ́kù akọ̀lé ara mọ́tò ara sọ náà là ń bá káàkiri àsìkírun bọ̀rọ̀ à ń kírun gẹ̀ẹ́ ní wọ́n sílé rìnrìn asósìgbò ilé ọ̀tàn àmọ́rùn wọn ṣẹ́kù ìrún tí wọ́n ṣẹ́kù ní kọ̀wá lálàáfíà àǹfààní ta fẹ́ rí ibi ìjókòó yìí nìyẹn lẹ́yìn náà ẹnì kọ̀ọ̀kan wa tẹ́lẹ̀ túbá nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ nítorí pé tí bákan méjì náà ní inú kíwò parẹ́ sínú ayé àbí káyọ́ parẹ́ mọ́

bẹ́ẹ̀ bá wá mọ̀ wípé ikú ní ọgbẹ̀yìn inú kéèyàn ó kú sínú ayé àbí káyọ̀ parẹ́ mọ̀yàn la kéèyàn parẹ́ pẹ̀lú ayé ọ̀kọ́ ṣẹlẹ̀ nínú méjèèjì kí ni wọ́n wá ṣẹlẹ̀ kí láà mú lọ́rùn ara àǹfààní tá a fẹ́ rí níbi ìjókòó yìí nẹ̀ lẹ́yìn náà àǹfààní tá fẹ́ rí nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹ̀wò náà ni pé ká ẹnì kọ̀ọ̀kan wa ká lè mọ̀ pé àdẹ̀rọ̀ Rasulullah òjíṣẹ́ ọlọ́run làdábì wa Muhammad gbogbo tá ànábì ni yọ ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ yìí gbogbo tí ń ṣẹlẹ̀ yẹn tá à ń rí yẹn tá ànábì sọ láti bí ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn ọdún mẹ́rin ó lé sókè lọ́hùn táwa rí i pé gbogbo táwọn ẹbí nìyọ ṣẹlẹ̀ ìwọ̀n ṣẹlẹ̀ lójoojúmọ́ ní burú sí àwọn ṣẹlẹ̀ yẹn lójoojúmọ́ ní andiscover rẹ̀ eléyìí já mọ̀ pé anna rasulallah sallallahu alayhi wa sallam nabiyul huda nabiyur rahma rasulu minallahi azza wa jalla ọlọ́wọ́n bá aláà ńlọrọ̀ ànábì níṣẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n ní fahal yanzuruna illa sa'ata an ta'tiya um ọlọ́run bá láwọn tí wọ́n ń pe ànábì nírọ́ ọlọ́run bá ní wọ́n ń retí fàálì yanzuruna illa sáàtà àǹtà àti yahun bákítà ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n fọ́nú fọ́ra wọn mọ̀ pé ìparí ayé yóò dé bá wọn lógìgì wọ́n ti wá fọ́nú fọ́ra wọ́n kàn jayé lọ wọ́n gbàgbé ọ̀run wọ́n gbàgbé iṣẹ́ tọ́lọ̀ nìkan wá ṣe nílé ayé ọlọ́wọ́n bá ní wọ́n wá fọ́nú fọ́ra wọ́n gbàgbé pé ayé yóò parẹ́ ògìgì ní oṣù sekínì iná parẹ́ bákọ́ni jẹ́ ashuratuha ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá sì ń sọ fún wọn yín pé àwọn àmì tẹ́fì mọ̀ pé ilé ayé ò ní pẹ́ parẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ti dé bá yín o fa anna lahum idha ja'atuhum dhikrahum ọlọ́wọ́n bá ní tó nígbọ̀dọ̀ wá báyìí gbogbo àwọn ọ̀rọ̀ tá a sọ fún wọn nípa pé bẹ́ẹ̀ bá ti ní nǹkan báyìí ilé ayé kò ní pẹ́ parẹ́ ọlọ́wọ́n bá ní kò wá sàǹfààní fún wọn mọ́ bó ló ti fẹ́ sàǹfààní fún wọn àwọn tó jẹ́ pé wọ́n ti wọnú ayé ọlọ́run láwọn kèfèrí ti wọnú ayé débi pé gbogbo àwọn àmì tí wọ́n júwe pé bọ́bá ti ń ṣẹlẹ̀ yìí ilé ayé ò ní pẹ́ parẹ́ mọ́ wọn ò kíyèsí mọ́ nítorí pé wọ́n ti wọnú ayé nítorí àwa tí a mọ̀ ipe nǹkan báyìí tí máa ti ń ṣẹlẹ̀ tí máa ti ń ṣẹlẹ̀ ilé ayé òní pẹ́ parẹ́ náà ti gbé jòkó ilẹ̀ àti nítorí àwa tá a mọ̀ tá a ti gbàgbé ká lè mọ̀ pé ilé ayé kò ní pẹ́ parẹ́ kò ní pẹ́ parẹ́ yẹn ọlọ́run nìkan lọ́mọ ọdún yẹn o àmọ́ kò ní pẹ́ mọ́ o kò ní pẹ́ mọ́ o ọlọ́run nìkan lọ́mọ gbà tí kò ní pẹ́ mọ́ yẹn ó ṣe kí ni yẹn ó já sí ó lè jẹ́ one billion years lógún ó lè jẹ́ one trillion years ó sì lè kọ́ ọgọ́rùn-ún ọdún. tọ́ba dàdùkù tí wọ́n parí gbogbo òṣèlè yóò máa ṣẹlẹ̀ ni àmọ́ ìta ń bẹ ọba ni pé ìbáàjẹ́ pàwọn aláàkọ́ fayé lẹ́ni ìbáàjẹ́ jẹ́ pé ayé ọ̀pọ̀ alẹ́ lójú wa ni kọ́lọ́hún sàjà bọ̀rùn rẹ̀ ibi kù sínú má parí yọ bí ó sì lójú rẹ̀ yọ parẹ́ lẹ́yìn rẹ̀ bí ọba ọmọ rẹ àmọ́lọ lè máa ń tiẹ̀ annahu la ilaha illallah ọlọ́run láwọn kèfèrí ti fọ́nú fọ́ra àwọn àmì ìgbẹ̀yìn ìgbà ti dé òun fura àmọ́ wọ́n ti ẹ̀fọ́ alam wọ́lọ lè máa wọ Muhammad annahu la ilaha illallah ipe ọlọ́run ọba wa onìkan lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí kàsín o máa sin lọ́hùn o ayé òní pẹ́ parẹ́ o ọlọ́run sọ fún anábì bẹ́ẹ̀ ó ní faqad jaa asharatuha ọlọ́run bá láwọn àmì tẹ́fì mọ̀ pé ilé ayé òní pẹ́ parẹ́ ó ti ń dé fa'alam ilẹ̀ anabi wa lọ lè máa jọ dá olójú annahu la ilaha illallah ẹgbẹ́ sọ̀kọ̀ sọba tá a ṣe ìtọ́sí lẹ́tọ̀ ṣẹ́sìn náà lẹ́yìn ọlọ́run wá sí tẹ̀kífìrì ní dambik wá tètè máa wá foríjì lérí ẹ̀ṣẹ̀ rẹ̀ torí pé ayé ò ní pẹ́ parẹ́ ilẹ̀ anabi tètè máa wá foríjì wọ́n lè mọ́ mi nínà máa wá tọrọ fáwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin kọ́lọ́ má jẹ wọ́n yà wọ́n lè mọ́ mi náà sì máa tọrọ àforíjì fáwọn olùgbàgbọ́ lóbìnrin kọ́lọ́ wọn bá aláwọ̀ má jẹ wọ́n yà wallahu ya'lamu mutaqallabakum wa mathwaakum ọlọ́run ọba àlá ọmọ gbogbo jẹ́ ìṣe lọ́sàn pátá ọlọ́run ọba mọ̀ lílọ bíbọ̀ yín ọlọ́run ọba mọ̀ wa mathwaakum ibi ẹ̀ sáṣí lóru ọlọ́run ọba mọ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọ̀sán wa àtòru wa ẹ̀já lò dáadáa ibi àwà yìí ibi gangan ni wọ́n ń pè ní àjò ilé wa òun náà lọ́run ilé méjì ló wà wà lọ́run wọ̀nyí mà náà nínú kéèyàn fi iná kó fi ṣe ibùgbé àbí kó fi àlìjánà ṣe ibùgbé àbí kó lo méjèèjì papọ̀ ẹlòmíràn wọ ná kó tó wọ àlìjánà èyí tá à ń bẹ láwọn ọba ni pé kọlọmọsàjà wọ wọ àlìjánà níbẹ̀rẹ̀ kọlọmọjà tọ́náwó kò wá sẹ́nìkan tí ó wà àlìjánà tó ti padà wọ náà kò sí àfẹni tí ó wọ náà tí ó padà wọ àlìjánà àwọn mìíràn tọ́ ilé méjèèjì wò ọlọ́run wa bì ọ́ mọ̀jà wà nù wọn àwọn míì ọ̀kan náà làwọn tọ́wò aburú sì ni òun náà nìkan wọ ọ́ná òun ní jáde mọ́ àwọn olóòsànù àwọn lẹ́bọ àwọn olóògùn àwọn tí wọ́n gba nǹkan míì gbọ́ yàtọ̀ sí ọlọ́run kan tó jáde láyé ẹ̀rọ àwọn oníṣìnà àwọn tí wọ́n ń gbowó èlé àwọn tí wọ́n ta tẹ́tẹ́ ẹni àwọn tí wọ́n lù yẹn jìbìtì àwọn tí wọ́n ń bọ́kọ àwọn tí wọ́n ń yàn ìyàwó jẹ gbogbo àwọn tẹ́jẹ́ pé wọ́n ń ṣe kà àmọ́ wọn ò sọ bọ́ ọlọ́run lè feríjì wọn ní ardul mahshar ipe mọ̀ yọ̀ǹda yín àmọ́ tọ́lọ̀ wọn bá fẹ́rí jì wọn yọ jẹ wọn níyà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yẹn yọ padà wá dá wọn padà sínú àlìjánà nítorí pé kò sẹ́bọ nínú ẹrù wọn àmọ́ àwọn tó bá jẹ́ lẹ́bọ àwọn ò ní jáde nínú námọ́ ọwọ́ abẹ́ lọ́wọ́ ọba kọ́lọ́mọdé atọ́náwó ká tó wọ àlìjánà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wàlẹ̀ àṣọ́rọ́tù kìsìmán àwọn àmì táàfin mọ̀ pé ilé ayé ní pẹ́ eréṣin méjì ni àṣùgọ́rọ̀ wàlẹ̀ kóbọ̀rọ̀ àwọn àmì kéékèèké àtàwọn àmì ńláńlá gbàǹgbàǹgbà ṣẹlẹ̀ àwọn àmì ńláńlá gbàǹgbà yẹn àwọn yẹn wọ́n tẹ̀léra wọn ni lọ́kàn bá ti ń ṣẹlẹ̀ báyìí ìkejì ọmọ tẹ̀lé ni kò ní máa títí tọ́lọ́run fi pa gbogbo ayé rẹ. èyí tá a fẹ́ mú sọ níjòkó yìí òun náà ni al-asharatu as-sughra àwọn àmì kéékèèké àwọn àmì kéékèèké eléyìí náà ń fò wá la ń fò wá la ọlọ́run fẹ́ràn wa ló jẹ́ kọ́sàlàyé àwọn akíní fún wa o ànábì sì fẹ́ràn àlèhùmọ̀ lójú ànábì ojúwe fún wa kánábì ọsọ àṣírí kálíbà tètè jára mọ́ ìbáàdà kásìlèbà tètè túbá kò níbi ẹsẹ̀ ẹlòmíà ní ilé ayé wo ló máa parẹ́ èmi bímọ ọmọ mi bímọ ọmọ mi náà bímọ ọmọ ọmọ ọmọ ọmọ kálukú bímọ ọmọ ọmọ nípele kálukú kan mọ bímọ lọ ilé ayé ò lè parẹ́ ah ilé ayé ò lè parẹ́ ọmọ yòó lékun náà ilẹ̀ ó ní eh, ẹ̀rọ̀sẹ́ nìkankan tí yóò pa wá òsì ẹnìkan tí ó kù ọlọ́run musa sọ wa níbi ìròrí bẹ́ẹ̀ ìròrí àwọn philosophers ni àmọ́ ìròrí mùsùlùmí òdodo òun náà nìkan gbà pé ayọ́ parẹ́ àwọn àmì sì wà tí ànábì júwe wípé àwọn àmì kéékèèké ni alákọ̀ọ́kọ́ nínú àwọn àmì kéékèèké òun náà ni bi'isatu nàbí sallallahu alaihi wasallam ìgbé ànábì dìde kó jẹ́ òjíṣẹ́ fún gbogbo ayé àmì kan ni nínú àwọn àmì pé ilé ayé ò ní pẹ́ parẹ́ mọ́ kẹ̀kọ́ ànábì ni òjíṣẹ́ gbẹ̀yìn dídìde tá a gbé dìde yẹn ipe ọ̀yá wa Muhammad wa lọ lè jíṣẹ́ fún gbogbo ayé àmì kan ni ànábì ni bu'istu wa sa'atu kahatayn ànábì náwó báyìí ànábì ni wọ́n gbé mi dìde èmi àti ìparí ayé bí wọ́n ṣe gbé mi dìde òun oyé káyọ parẹ́ ló kù lẹ́yìn rẹ̀ ẹ wá wo ọdún tí wọ́n ti gbà nábì dìde lọ́dọ̀ ọlọ́run ọba oyè ìparí ayé súnmọ́ nì ẹ mọjọ́ ayé ti ń bẹ̀ ni ọlọ́mọjọ́ táyé ti ń bẹ̀ ẹnìkan kan ọmọ lẹ́yìn lọ alákọ̀ọ́kọ́ nìyẹn òun náà ni pé ìgbédìde ànábì gan pé agbé Muhammad ìdílé lójúṣẹ́ àmì kékeré nínú àwọn àmì pé ayé òní pẹ́ parẹ́ ẹlẹ́ẹ̀kejì ikú ànábì ànábì ni ọdún ṣètà bẹ́yìnà sáà máwùtì ànábì ni sallallahu alayhi wa sallam ànábì ni nǹkan mẹ́fà ẹ̀ka sọ́wọ́ ẹ̀ka sọ́wọ́ tọ́jẹ́ pé yọ́ máa túmọ̀ pé ayé òní pẹ́ parẹ́ ànábì wa dárúkọ ní máwùtì ànábì ni ikú mi jẹ́ kan bẹ́ẹ̀ tí n bá ti kú ẹ múra ẹ tara sàṣà ẹ máa ṣe bá dà ilé ayé òní pẹ́ parẹ́ mọ́ ikú mi ó túmọ̀ pé ilé ayé òní pẹ́ parẹ́ ẹlẹ́kẹta ń ṣe kọ́ọ̀kù kọ́mọ̀rì òṣùpá tó là sí méjì àwọn kèfèrí wọn làwọn onígbà nábì gbọ́ ó nígbà tó bá sọ fún òṣùpá tó ń bẹ lókè ipe kò kù sí méjì ẹwù nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ yẹn téèyàn bá jẹ́ ànábì ọlọ́run ọba yóò yíwọ́ wọ́n sì bí ànábì ànábì ní sẹ́gbà abẹ́ nígbà sẹ́gbà sàmù abẹ́ nígbà wọ́n làwọn gbà nígbà tí òṣùpá pé ìjọ kẹrìnlá tó mọ́lẹ̀ tó ti pé pérépéré ànábì sì pè wọ́n pé gbogbo ẹ̀yin kèfèrí ẹ̀yin ọ̀nkù mi àti gbogbo ẹ̀yin ará maka ẹ̀ máa bọ̀ ṣẹ́gbà islam nítorí béèrè tí má ṣe ṣẹ́gbà islam wọ́n làwọn gbà islam ànábì bá ní ẹwọ òkè ànábì ní bisimilá pẹ̀lú orúkọ ọlọ́run owó òṣùpá yìí pínsí méjì òṣùpá tóbi gan o kọjọba ṣe ń wọlé ọ̀kan yẹn o ó tóbi gan o ọ̀kan náà lọ́wọ́ gbogbo ayé o wọ́n máa pé kò ṣe ti mẹ́ lókè tí lọ́gbà <laughs> àyèmáyé ti ń bẹ lókè tí lọ sí ni tí lọ lè gbà á ọba ìjábọ̀ ànábì wá ní ìwọ òṣùpá yìí ọyá làásì méjì pẹ̀lú ìyàndá ọlọ́run ọba rẹ ó sì di ẹ̀ẹ́ ọ̀kan lọ báyìí ó dúró sí òkè ńlá kan ọ̀kan tó gba báyìí lọ òun náà dúró sí òkè ńlá kan wọ́n wá wo méjèèjì méjèèjì sì mọ́lẹ̀ pẹ̀lú ìyàndá ọlọ́run nígbà wọn rí tán ọlọ́mọṣù wa ní kẹfẹ́rí sọmọ pé kán lè sálọ ọ̀la sáwọn kírun lókun àmọ́ ẹni tọ́lọ́ bá ti kàkọ́ọ́lẹ̀ pé kò ní wà lìjẹ́ náà kò sí wà sí tẹ́ẹ̀sì tó wúlò lẹ́sẹ̀ mọ́ àwọn àfọ́ níbi díà ibi súnà ti dé yìí wọ́n sì tún dìyàn sódì ẹgbẹ́ tó máa dìyàn ibi ọ̀rọ̀ súnà ti dé káàdì tú gbogbo àṣírí pátápátá kò sí nǹkan tá a tún mọ́ gbogbo ẹ̀ láti tú. àmọ́ gbàtọ́ pé akọ̀ ìmọ̀nà wọn àtàwọn àmì tí wọ́n ń tẹ̀lé wọn kò sí tẹ́lẹ̀ sọ wọ́n ní tẹ́sán bẹ́ẹ̀ náà ni àmáwọ̀ gbà àti rí pé bẹ́ẹ̀ ni àmáwọ̀ ṣe kọ̀tán <laughs> àkọọ́lẹ̀ ni òun náà kì í sọ̀rọ̀ àkọọ́lẹ̀ ni sọ̀rọ̀ anábì ní sẹ́ni wá gbà wọ́n làwọn ọgbà anábì ní kí òṣùpá kọ́ padé padà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọ̀dẹ̀ tún fi yìí ọ̀dẹ̀ tún padé padà ó dúró sáyé rẹ̀ ànábì wa níbò ni ṣe ti gbàgbó jíṣẹ́ ọlọ́run ní mi ọlọ́run bá ní iqtarabat as-sa'a ọlọ́run bá ní àsìkò tílé ayé ọ̀pàdé ló súnmọ́ wọ́n shaqqal qamar ní ìṣẹ́bẹ̀ rí tí òṣùpá pín sí méjì òṣùpá tó pín sí méjì yẹn ẹ ìtumọ̀ ẹni pé ilé ayé ò ní pẹ́ parẹ́ wa in yaraw ayatan yuridu àwọn kèfèrí Mákà nígbà wọ́n rí àmì àmì ńlá wọ́n sì wá tó kẹ́yìn sọ́rọ̀ ọlọ́run wa yaqulu sihrun mustamir wọ́n wá ń sọ fún àwọn èèyàn pé ó pàṣẹ fún òṣùpá lóòótọ́ òṣùpá sì wá pín sí méjì àmọ́ dá wa lójú pé oògùn ń bẹ lọ́wọ́ ẹ̀ sẹ́yìn mùsùlùmí oògùn tí ń lò ní gbogbo ìgbà ni arákùnrin yẹn oògùn ń bẹ lọ́wọ́ ẹ̀ ìṣújú ló fáwọn sẹ́yìn ló lò máa ń lo sẹ́yìn gbà mí tọ́jú pé mọ́tò one million tí wọ́n bá fi kan ra la tí wọ́n máa wo bí mọ́tò seven million tó kò lè tán ọba délé tó máa fi owó sọjà ra ẹ̀hẹ̀ sírù ni àwọn fún ìjálà bí máa ń ṣe wọ́n dẹ̀ fún ọ̀nà five hundred thousand tó fi jẹun yẹ jẹ náà síkùn tó jẹun sírù sírù wà tọ́jú pé nǹkan ẹyọ kan èèyàn máa wo bí méjì nǹkan méjì èèyàn máa wo bí ẹyọ kan náà pè ní sírù tàkàyìlì àtàkàyàlì wọ́n ní síhìrù ni wọ́n ní ogun ni níta fẹ́ mú jáde mẹ́rin pé ọlọ́run bá ní ìkẹta rọ̀bá tí ṣáà ọjọ́ àlèkè àmọ̀ súnmọ́ pẹ̀lú òṣùpá tó pèsè méjì yẹn ọ̀la wọ́n láwọn scientist nígbà tí wọ́n lọ ní òṣùpá wọ́n ní àwọn padà rí i pé ìgbà táwọn débẹ̀ àwọn rí ìlà kan ní ara òṣùpá tó ń túmọ̀ yìí pé wọ́n ti jọyìn rẹ̀ rí àwọn scientist ó kún táwọn òyìnbó mi fi gbà sílámù wípé àwọn rí traces ìlà yẹn tàbí nǹkan tí ó jọyìn papọ̀ èyàn sì rí tí ó ń sì díẹ̀ díẹ̀ wàlẹ̀ ilmu indala nínú àwọn alamatu sa'a asugurọ òun náà ni zuhur khawarij òun náà ni àwọn ọ̀daràn tí wọ́n jáde àwọn ọ̀daràn tí wọ́n jáde lé olórí lérí al nínú àwọn jama ali náwà ali bùnà abi talib anabi ti sọ pé wọ́n padà wá gbẹ̀yìn ayé tí wọ́n bá sì ti dé ilé ayé òní pẹ́ parẹ́ mọ́ àwọn eléyìí wọ́n làwọn tẹ̀lé ali mọ́ àwọn tá a wí yìí ẹni bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá yàtọ̀ sẹ́bọ wọ́n máa pè ní kèfèrí wọ́n ní yóò sì wọ ní kò ní jáde mọ́ a ní kò sẹ́bọ wọ́n ní bẹ́ẹ̀ ní kò ńlá lọ́dọ̀ àwọn yóò wọ náà gbére wọ́n ní ali gan kèfèrí ni wọ́n ní kọ́dà Muawiya kèfèrí ni àwọn tá a wí yìí anabi wa sọ̀rọ̀ wọn sallallahu alayhi wa sallam anabi ni yakhruju akhir zaman anabi ni wọ́n bọ̀ nígbẹ̀yìn ayé qawmun ahdasul asnan àwọn ọmọ kéékèèké sufa'awul ahlam àwọn agọ̀ àwọn ọmọ tí wọ́n sẹ́yìn àwọn ọmọ tí wọ́n ti gbó yaqra'una al-Qur'an Qur'an ọ̀ dala wọn wọn pẹ̀lú tajwid la yujawizu taraqihim yaqulun yaquluna min qawli khayri al-bariyya gbogbo kòránì tí wọ́n ń kà kọ̀kọ́já ọkàn wọn wọ́n ti ń fa àwọn kọ̀kọ́já abídégbò tí ọlọ́dọ̀ ọlọ́ wọ́n máa wá ka àdínsì yaquluna min qawli khayril bariyya ẹni tó lórí nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run lànàbí wọ́n máa ka ọ̀rọ̀ rẹ̀ fáwọn yé wọ́n máa ka súnà yọ ha súnà. a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fiqhul islam wá sí onírànran látẹnu fadilatu sheikh Kọmọrùdín Yunus Akórèdé tá a tún fi pàdé wa عن كذا ووبي السلام عليكم ورحمة الله وبركاته